فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أني oṣù rọ́jọ́ lọ́lọ́wọ́ yán méjì ẹ̀ anẹ́yìn lọ́lọ́wọ́ yán mẹ́ta 1438 hijiriya oṣù ya bakpa ah, oṣù enehu n'olùmẹ́gbẹ́jọ ìṣẹ̀kẹ́lẹ̀ ìwọ̀dọ́ 2017 miladiya karatuwa ní anyakwa nípa yí eh, suratul hajji ń anyakwa na ojíun nílá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم Allah tabaraka wa ta'ala kawain ya ayyuhan nas o amamune ittaqu rabbakum masuku undume inna zalzalata as-sa'ati tudum yeju ye gbaile itakwa ba shay'un azim enge wuji biti biti nti Allahu akbar ṣe ń kọjú àtẹ̀hùn tẹ̀ wójì á lù ní ẹni kí wọ́n jù ŋun wọ ọjọ́ kakẹ́ wọn tẹ owó yìí alùnẹ̀ nàbùtù kẹ́nìkẹ́ describe owó yìí wọn lẹ́ka àbúkù máa ń yá yúlì àbúlà ń yá owó yìí wọn kẹ́ ọjọ́ kí wọ́n á jà lọ. zalzalata saati umiejo yìí màtí ẹ̀ṣí yọ́ wa máa kí ní ìgbà kò máa fa ṣùgbà mẹ́ta màáyá fi gbà ìgbà ẹjọ́ òdòdó kò máa yá fa yí màá dé lẹ́ka kí ní nafhatul fẹ́zẹ̀ a máa dọ́kù ká yí ayọ́dọ́n fẹ́zẹ̀ ìgbà kò máa fa tìrú kọ́lá mọ́nà kìí ṣe ní ga ati suma apini wati ni prepare me ngene wuji do bame dama ne ko ko Allah ta'ala kinhi wa nufiqa fi suri fa fazi'a man fi samawati wa man fil ardi igba ele do mu igba keji kuma anya pa ma de le ka kinhi nafhatul sa'iqa me do ka go nafhatul sa'iqa igwefu ma igwefu ma ma fa kamuna adaku wada mun fa sa'iqa man fi samawati wa man fil ardi igba keta ila ti nafkhatul qiyam nafkhatul qiyam li rabbil alamin igwefu ma fa kamuna fi kwani to èkejì máa fa máa dákú yẹ́kẹta máa pa ní ọwọ́ ọjọ́ máa nù omi èjò kìdọ́jọ́ lẹ̀ omi èjò lẹ́yẹ ni ṣé òun àwọn ọdún ẹ̀nà owó jì gbìtìgbìtì ń ṣe todo ìnàmẹ́rin kìdọ́mọ́ kìmọ̀ máa ṣe àmì ìjò tánà ìnàmẹ́rin láyá kí ní mi lọ́wọ́ kúwó dẹ̀ amóhóṣá ṣéèkì ọ̀tọ̀ yẹ́lẹ̀ yà máa ṣéèkì máa ń mìjì mìjì mìjì máa ń mú ọ̀bẹ yẹ rẹ̀ máa tẹ́ tẹ̀sírù lìjìbá sẹ́yìrọ̀ ẹ̀gàbú ó dé kéèlù lẹ̀ gbókọ́gọ́dẹ́ ikú parukájọ so ìnàmí hadisi nánanánanánánánà kò mà kó lógo ọ̀là zẹ̀lzẹ̀lẹ̀ ti sáà ọ̀nà kò mìjì òkèdè ọ̀nà kì í adẹ́lẹ̀ nabi sallallahu alaihi wasallam ifami hadith kí a kọla lugbo alamiri ọjọ́ kwanu abdullahi bin abbas ṣe gba yanihi anabi faya kide gbaba taki shi ni kọla lugbo yanihi inni la arju an takunu ruba alil janna ni jiba ki ma aljanna pe jumela ma aluma mi amade yuka kamune dukde tawille mamamamamayi mama gena kpere jumelle ama lumi ŋu yame ade duka obile yeni inni la arju an takunu thulutha ahli aljanna ŋawoni ni yuka kini ame anya mami kpere jume taba ame ŋo didi meni kidi di yuka ŋuta biane yeni inni la arju an takunu shatara ahli aljanna nago akini mama aljanna kpere ju meji ba ma luma mini kiri de ju kaunta taka ma luma ki bobo kuyo dubo gwa kare boje wa takume taka ma kuma taka ma kwenye ki bobo ju kan ki bobo ihe buton yeni wa inna ma antum juz'un min alf juz'i shem kuma ma luma kperu ijo e dubo ba iju e kaunga meje yi mod ma aljanna kpere ju ilẹ̀ mú nga kíni hin àbúyíkì wà dọ̀gbà ń wáyé bá ó yílé máa tún àmàlò gbókù àmàlò má kí wà dọ̀gbà ń wáyé ó yílé máa tún àmàlò tòdó yẹ gbí tèé ma yí tabalẹ̀ náà abalá tubára kan tà àlà kan àtọ́gbà. يوم ترونها تذهل كل مخدعة عما يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد yau mata rauna ha yi na ojo kuma yin yaliyan wule ya gida ce domiri sha'ani ne a kuma ado ya fi arab ne yau mata rauna ha ya ni ojo kuma yin yada juda la'amiri ne ai yau mata rauna sa'a a yau mata rauna zalzalata sa'a ojo kuma yin yaliyan wule to itazhal kullu murdi'atin amma arba'at murdi'atin kene ga yadan yango mangmo ma arba'at en ki aden yawo abi anya le pele halu taki mudu imo maule mudu rotinyo oyo kene ki aden yawo mangmo ki atia ki arere obi won ma ki aden yawo mo yi ya bene ko ka mi wu de seun ki bi apewo ko ta tene on ki aye tako mo wa rulia mee mee mɛɛ a tun yɔ a tun y'a ka dan k'i ma ɲa e ka bi gbé yɛrɛ rɔn jali a kan kɛsɛ kuma ne yi mi dɔ gbé mi na gbɔ ɛ dɔ lɛ ɲa da ja yɔ ŋɛ ma ɲa dan sɛŋ kɛ a ti ne bu yɛ yin ka ne o na ba sa ma ko yala ne yɔ bon wa ta kɛ tuntun ɲini a ba a dɔ lɛ ɲa da iyi gbé rɔn ɔyɔ yɛ kɛŋ lɛ ko to ŋa kɛ mu ne ya taki ari a ti na mi o sɛ nígbà kan mọ́ máa máa ya akọ́má gbìyàn jálì kùmá kùmá kẹ̀kẹ́ máa ma ìgbàrún yìí máa ti yàn ọ́kàdá akédèǹgà wa tọ́gẹ́l ọjí ilẹ̀ o wọ́n ó nẹ̀ ilẹ̀ condition dúkìdé wọn yàhùn arbaat tutore ala mi ma dị m ihe bụ ma enihi ches ha lụsi edomala enya onye ọkụ ma domala enya ma ọ ma dala enya enya edala enya alịghị ekpukpu chaka na akpelelele akụ mama edenya mimoge ches ha lụ kullu murdi ama dad adenya kullu murdiatin adenya ngoma ngodu maka chu ne ketenu chaka chamiwu murdi amashi kullu murdi'a iye du ya de nya ngo mangmo iye wo kia de nya ngo mangmo ukuno kia de ngo mangmo rakumi kia de ngo mangmo ukabu kia de ngo mangmo one ngo mangmo ala kia ngo mangmo ogbo ya ya ya mo ma kia de ngo le ya mu dale nya ekuku ekuku kọmọ aláàgbà pélé ya ذات حمل ان دوكي شولين كي ادهو ذات حمل ده ان ولي دوكي با تباو يا تونو تينو ان يا حملها ادون كي نه ولا يا تونو قبل تمامه دو باتكادو لكي eh ewo ki bioma ki ki deho ma ki zati hamli na adenya ngoma a anye mayo ya manyihu abayo bala yihu kile kwa yihu kile kwa lo yihu o enma yihu inya yihu ukunu yihu ala yihu una yihu en duki dehu ba sen ka kanya kwa ne ya ba tabaw kullu dhati hamlin hamlaha ishu ne kitingo jar fetu dai anyi hudu ya ya do mountinho do wata ko malaki aki aki eh tako yibɔ ma lɛ fi kpɛkɔ ɛgba tutu kpɛkɛ awi lɛ taki wi lɛ ba ma ko yi o wɔtɔrɔ nasa sukaroa ɛlamune ɛlamune kulɛma kusema kiamu bi ɔwɔba ne kuma dɔ akinihi asakra dɛ asakra ti ka kinihi ulɛwo utsewo nɛ turiki mu dusi ɔwɔba ɔkè

ire eju uchu ŋa gbele utule ŋa eju bi utule tayi ŋutɛ kokete tɔ hàn olumunu ba ebe kokete akɔ alu wane usi ɔwɔba dɛ sɛkra asɛkra ma dɔ ɛnke adze wone susu ɔwɔba nana olu alijenu Uku ya je nwụ na chi ameghi gide sekram nwụ ma chi so ami sekra gide yi na be gide nwoke shi natural ma chi yi ka ojo na ogo olu abayo o na ụlọ abayo enike mụ na ebi olu kwimi aki kwana ka otinye ka ọka tumu chi me enike dege na emo na agbo mu na dalu so olu mo olu mo mo lede mo chote mu domo yi so ukwu atụ na abanele iwu aṅụ tụ na abanele iwo ajewu na misbehave rabi na ki ahim shenki neke chukwu ukwu neke nekwa ya rabi na akimu ya ahim megwa abọ yali iwe ka imola koda chita ne chineli gbegbele ene ya ki dada awon eba egba ki oge ne atọ towo eta ke ma ki dada awon ni ankuli akuli akuli ma bojo ni unjeun na misbehave gonunu gidege amune wallahi boko ba na unu na aje ngamune ma bio na ma doro da chiawo because by the time ke chini chiawo ba iwo chini reduce we ogene lengi nyi chiawo no ogene lengi de en duk ma ti wo ipo tango ne ba ya ya ya je ne ti misbehave ola uchi owo ba ko na achi egbadu ka me won loju yuji me pa ka dogide kiku kerebune o ngami no adu akini intoxication

but ona kuma ce dawo gelele anibi ngwa tudu kai misbehave be dawo so amen sul da be ngolu yimi bi men ki ki amune amen ki amune to ngoju akini teranasa sukara enya ali amune kuma chini chushoba wa ma hum bi sukara iya cem ki jengo na chushoba icho nkara bumayin walakinna azab allah shadid to azabo jo un tabali nina mu nga kini azaba mo kwa manyu ndenge kejo kingo jengu na kini kicho e eh, yuda za bo yo wo ja ja bo yo ba eni ki role ko mani eni ki chini chigbe gbele eni ki chini gbele lele ito ni ki chini balu eni ki yupi jo enwo ba ola du eni ki chini chenka jaba tabali so ya lo ja ko teranna sa sukara ele amune kuma kuri kuma tushe oba ina wa do akini eh intoxication eh so igala do akini omagugu elamu ne kuma ja do magugu wa ma hum bisukara iya sho magugu muna adumai ni en ki ache ma cha kaza batabali o ma tushe omagugu le naam ومن الناس من يجادل في الله بغير يتبع كل شيطان مريد ومن الناس كوي همون با إنني كدومو تلا إنتي شو بدا مننو من الناس كوي همون إنني كهلي يجاد من يجادل في الله ẹni ilẹ̀ ṣe ọ̀làdínì ọjọ́ ọ̀làdínì ọjọ́ ọlọ́jọ́ yìí bẹ̀rẹ̀ ilimin iya numaun inuma ikọ̀ onẹ́hùn umehun kì ní àrọ̀rọ̀ àrọ̀rọ̀ mọ̀ bọ̀dì àwọn ẹ̀hùn ṣẹun kì tafsiri ibùn kàfíìrì kan wá ilimin ayi ilimin sahihi inuma yọ pé alẹ́jú ni yìí kì tọ́pọ̀ pàánù iná láwọn máa kì ní ẹyọ ọba wọn lẹ́yìn

mda mde ne kya kibi ti hadini ene kya kibi kya ki ka boku ma suwa jabane mamta du jabane yawa ehe no gene le du tahe du kolam egwa egugbo egugbo jahil du ga buhari buhari nu ga embo buhari du buhari <laughs> buhari abu no eh, eh, eh, ya buhari imaji buhari ile ni ji buhari mune ke mo yeme mi buki buki bungalu domo ummu bukhari mune igele duki kitecho bataki hadithi ani bi ko to bi le akola ba eni ki mama yi kola eni ki mi eni ki ma ma yi me sa jinwa bi ghairi ilmin manin kobon wa ka rabi malami ka in ya kame nihi uh, eki nuwazi ka kun agbo wazile amẹ́yàkí nihi zikiri isi obi ọwọ́ ẹ̀yùn malami gida ya ci malami ugujo mi ṣe yin ini zikiri isi obi ọwọ́ amẹ́yàkí ẹ̀yùn

ẹni tó ṣe ń kọ ẹṣẹ́ ṣe lọ́kùnrin omíṣà abọ̀mọ́ amúmi yìí ń kú bìnú omíṣà jẹ́ ṣe ń wọ́n ta kẹ́ ń dà ká bá yọ yìí kẹ́ akẹ́kẹ́ ṣe yìí àkó yìí ń tọ́gbà ẹ̀ṣẹ̀ òmìnira ṣe kí. ọgọ́kà mú ni àtúnì nínú ìṣẹ́ wọn nínú ka oníke ojú ẹ̀hẹ́n gbogbo wọn tẹ́ nílò wọ̀lá lẹ́tà kò ní rẹ̀ so akẹ́lẹ̀ tẹ́ yíò ya ya ní sẹ́yí buhari ya ń volume ilẹ̀tì volume one ìmí àdísì bì àdísì kì í akọ̀lá zikiri ti òbí ọwọ́ méjì gbìjì lẹ́lẹ́wàá ينهي آه إن رفع صوتي بالذكر حين ينصرف الناس من المكتوبة كان على عهد رسول الله صلى الله عليه وسلم حديث يجب ده حديث كيجي عبد الله بن عباس با ينهي كنت أعرف انقضاء صلاة النبي صلى الله عليه وسلم بالتكبير أما حديث ميجي يقول على ذكر الله ya mili ta fi dukwe je sai bukhari imu da imida ce yanihi hadisi ke adunga kaki ne ya tigbe kame aki zikiri lai ba edi edi lita sai bukhari ke dai unga ya anya abin omi aki to ta kebi na akwọ ami hadisi meji ki domo lẹkọ wujata turuki aki ami hadisi because to me hadisi lẹ gba inegba gbogbo hadisi lẹ ki confuse me takun lo te yi fata hulubari sharhi sahihi bukhari ta kun ya hadisi lai ye ya nya ga ba da kifa da bukhari akwụkwọ ye nya ga tefiri da ọ gala hadisi ni sharhi mu hmm wudu'i buta kuma dugweju wudu'i shi ju enwe isi lụga a onwe toma ụka jụ wee ali alụkete nwe ka oji nwata na ihe ihe na kperu eyi fete horubari sheri ise iye buhari ọmụnwụ mi ya lọtebe ami hadisi lele ye ni ka ni hadisi ihu nwata wa yi gawa ya gaskiya amma da sigare ba abduki malami gwe ta ka koji eleta te koji eleta ga ne bona enko enka ni biye ka idan zikir kama ce biyo wannan ne biyo nika sanan kallahu isi wana jenu abiri because challenge ni ki wanga wa yona kama mal ka defend ni ni en e, ama kinihi idu munyate pa zikiri en en ci zikiri ke ina riya wo jona akọ linya because o jẹ àìmí ti láìláìlá màṣakọ yìí o jẹ àná ọjà náà ń pa èmi kààmà omi àyín lagos wo hùyín lagos hùyín àgùkù yẹn má gbogbo àmì masalasi kì yọ ọgbẹ kàdé kàtọ yìí má ọ ti pa màkà salamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah. Ma yẹ ti kí aláhùnmá ń ta sàlámù wọ̀mí ká sàlámù. وإليك يرثه سلام فأينا ربنا ẹni omi náà kàwọn ẹni omi náà kàwọn dáńkù bì gbókè wọn tó dàbí wọn tẹ́lẹ̀ ma ilẹ̀ kàtú ma múnẹ̀ ma ti ní kàkàkàkàkẹ̀ ma ní kí wọ́n kàkẹ̀ ọ̀la nàkàkẹ̀dẹ̀ ní dúkìá yẹn nẹ̀ àjíbá ìṣẹ̀lẹ̀ yà lọ́la nàkàkẹ̀dẹ̀ náà amadu agidẹ kuma ti wakito ma lẹ igidẹ ẹhùn ma kànẹ àjí kòmì ma ẹrẹ ẹhùn ma kànẹ gàlà kòmì ma ẹrẹ tó e e e a nà kìsì àmà ma ọ̀tí àmà àṣàkìdún to ga na mo ka go mi ali mi agu satellite kuma shi medina yi amma awon shashidun amma ko ji ka ma ja ka o ma ja ami la ilaha illallah wa la sharika agbo kuma na kai be bo mo ga ne no e condemn ye ne kai be ne ye du ne je sin yo ma ki ye mo yo ka mo ma wa ye ki ma wa ko ti e jo ye ale on

ewa gini gboka alọ abayọ eyi huji atakwa ẹgbẹ̀ adọ̀pọ̀dù ìrọ̀rùn so ọmọlẹ̀ alẹ́kàdé eyi imagine gọ̀ọ̀lá abayọ ẹ̀ṣin ni gọ̀ọ̀lú gọ̀ọ̀lú gọ̀ọ̀lú huji aṣẹ tẹ́jú gidi gaskiya aṣẹ tẹ́jú kí àti níbi zikiri zikiri to zikiri duko ya muka ke ngina ba je ba ini ki nyo ke ka nibi shaje ile e a ni ki mejushi ke ka nibi shaje ile so to dale chen ko e pamu we ko na akola eni ki a di reference kota kada eni lenye di reference kota kada yi eni ki chu yi o ya duko ya takada eri to kon yeduke jaka naka ko yingi ni wa imwa ya wujenye oya ko min an man yujadilu fillahi bighayri ilmi enaka do mo ji ngolo yoba ini huja duta ki jiwan unwa adene ki acho katuka ki okate bilinga ile shi unwi atin unchin ohun da classify karatu òun yìí wa

E ne du ema o ka tuche yi nyonyon a take time ke gu penya ma ka tu mene meji ka dule ka ni kira ene eh o ka kira o nke gba nyonyon ma ohun ju gbogbo e ma ka ase ake neji ne ohun ni ama riwaya lu bi ji olu yoji me gbe ja be àti àkẹ́ nígidẹ lúgà arab bá òun jẹlẹ jíjẹ ohun yọnyọ ẹnìkì wà mo usulu hadith wọn yóò ṣùgbọ́n ya nkúbi alága yìí ìyànnì nẹ́ka dọ́mọ ọgbọ́dọ̀ àmì ìlìmìgidẹ bá foundation ń gàbá dẹ ọjọ́ ṣùgbọ́n ilé abu abụghị máa mọ̀ ní abu ẹ̀ mẹ́nẹ́ kìsọ̀ kàtìtì ni ẹni ogé kẹ́ dẹ ẹ̀ṣọ̀ kàtìtì ama ama raro adini ojo be gairi ilimin manu mata ko mararo ni wa yattabi'u kulla shaytanin marid ibili du ki mudi enu ye gbiti ibili ogile ngene ogile ale bo abala kan wa dogba كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير kutiba alayhi ma o kɔ oji mumɛw ma o kɔ oji ebili kutiba alayhi ayi ɛn ini a kun b'a kɛ alayhi mi ne ne kun b'a refɛt dɔn mi de ekele kun ma do wa o du k'i mɛri o mɔ la na nɛ o du lɛ o ni de lɛ o y'a kɔ ini ee ee girama ye ne o maa ti ni hin. pronouns uh, uh, uh, pronoun of proximity. proximity. A concord. Enehu. Maani o duki mera na netuli. Pronoun duki anyawa. Nwe ya make to it. To proximity lele ngemi kutiba bilii annahu kakinihi man tawalla wa naduki me ma da bo ngi biliba fa annahu yudhillu shike bili ki menele dula wa yahdihi biliya ya menek ma tsanne ki dulale yana lakkace ila azabi sayir te huna sayir na'am ya ayyuhan nas in kuntum fi raybin min al-ba'th fa inna khalaqnakum التراب فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة ثم مخلقة وغير مخلقة لنبين لكم لنبين لكم لنبين لكم نعم ونطئ في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرض الكفر ومنكم وترى الأرض حامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج

tuma odeke tsɔkɔ ɛbɛ ɔyɔgbɔ meji mimodoga taki ŋɔm di ɔrɛ la mɔkɔlɛkɔtin inɔrɛ la yɛ kuma atsɔ na ŋu taki i i ikpɛkɔ ɔhɛrɛ mɔkɔlɛkɔ ya neki dɔ mɔ ma kɔtsɔ na ŋu kɛ akpɛkɔ yɛ kuma ma tsɔ na ŋu kɛ ya akpɛkɔ ni yi lɛ ilɛ akadi yɔ na onobilɛ mu ko dɛ dzɛri nyɔ abakini odzibo ŋu kpɛkɔ ni mu ti nyɔ mayɛ ni hi ɛɛ. Eh, miscarriage náà ọ̀rẹ́ ìrìnmọ̀ alákàtí lẹ̀ Allahu akbar takini wani ni wedi kuma doki miscarriage yol ga wale kai qur'an inhi mukhallaqa ore la e bodo ma o na unti gibo wa ko o ghairu mukhallaqa en ore la bodo ma ma ko chone le ko ina ma chongi de du kume mujuji ake mudwalu lele takume kuo ona jiji takume wajwe ngini hii Allah akbar une habakwani une bai dabe ne kaputa dabe ne ka dabe ne kadibe taki dabe ne kaputa taki na na na na na na na na na na na ma ye bi atane ba ehe ju eje kolon ehe dunia ba ehe ju eje kolon o ju ere a ju iwa oduni ang ewago oyi after some minutes miti ka miti meji miti mẹta ka oduni akini tọlaba take kọlu eju si ni wa eju de ogbe eju dukia tukọlọ anwọla ọdọ ọgọ amẹrẹ ebe a ma ṣe tukọlọ nu ẹgbẹ kọma ẹgbẹ kọma ẹgbẹ kọma agwa na ebe a ẹmu da o torí kí dago ba o gbogbo rẹ mọ kí a tukọlọ dànù. aho dunia mina tola ino mina ngotaka ukolo bila na waye o wacha no kolo do bangereda <laughs> oga mi mo ukole mai machi ni gbo gbo no ukole mai wadan o machi mo to ma ku ikole raga o ba ba di teupo ari mo wuyi bu ago abe ngbe kanado abe abe ni o ba lo da ukwe ka me kpa na gibo uyo ya du lu o me mo mo le kaja me o me mo ka ni ga ku ku ya ngolu e ga ba mo ni kini adi mo ma e ga ma facebook le e ku ga ga lu o gba ama ma ma méjì mẹ́ta ọgba nwe imekikwu n'ekwekwani ede nwe ike aje nga na edo nwe e, stimulant duro mo dan oyeyeye nga mukolo amukolo ejiku anawa anawa anawa anawa taki ọkọtọ onugun gogele ya na develop ya na develop taki se ne kpebe taki ma ime engede itukpe ma do ocho nu ye ma do ocho eh ugbogide ekuta na ku e, e, ekpo hon imotomo

alike na ali gwa ame ŋu dɔgɔ le ŋana mugi ju ŋana le nu kɔla ŋa lo so tura le ala tabara ko ni ɛɛ eh, yanihi wa nukiru fil arhami ma nasha yeki ruwaye ju ŋa ajɛŋu mɛ dodo gwe ha bi ɔma yi nukiru fil arhami ma nasha yeki ruwaye ju ŋa ajɛŋu anɛ ŋu do ha bi ɔma ima da ni kama ni bi kin ne ngude ha joman yele du inawa ina ina ina du mi hana du mi rinyo yi ila ajali musamma take gabile ipopo mo la ate gba ma da tele ajali musamma gba ma da te gba ma da tele un chogene e gba ki ala ate ta ma joman yi e gba ma da ngene ne fi yuji ngi sheyin ogo ma ko tumela approximately ngine o o tumela kpɔnɔ de hututu mɛ la approximately idze tse keke mo de hututu mɛ la deidei nene ko hututu mɛ la kaka gidi ɔyɔ mɛ ta tsia ne ko yewu nama bi wu ene ka hutu ɔyɔ mɛ la tsia ne ene ka ɔyɔ mɛ lɔ anwo lori hututu mɛ la lɛ ene ɔgbɔdu lɛ kɔkɔ tsaka hututu mɛ la lɛ ma do kpako bɔn titun yɛ kɔjɔ addition ke le to tso ka hututu meji amanyu that is iletɔ dɔ ka alo kɛmɛ ɛgabɔ ɔlɛ ŋɔ ya gɛ.

ihwan igwanen e, e, ewila ŋutsu le ŋutsi ne le oko ne ya tse ŋutsi mɔtɔ ta tutu ma kí e ni ọmọ ahẹ́ abẹ mamọ́ mamọ́ ọdọ amọ́ pápá ti tábù ń tábà tí mọ́tò ẹ̀sìpírẹ́sì ẹ̀wọ̀n tó mọ̀ àlọ́kí pápá ti òwúṣẹ́ kọ́ àlọ́kí pápá ti yẹlẹ̀ hùn. egbowuyo egbowuyo dága tí

أي من يتوفى في حال شبابه إن أبوك ما هو مقبى ẹgbà oko ni mama ọmọ apá ọgbẹ́ àkàjọ pa kúṣáká ẹgbà oko ni àǹgàdéhùn rẹ̀ ẹgbẹ́ kàdéhùn abájọ ẹ bá ẹnẹ dúkì pàtó àbìkí inú àwọn lébà ìmáyẹ rẹ̀ gbómánẹ̀ lébà inú àgbo kúṣáká sí polisi bá polisi lẹ́máyẹ rẹ̀ gbómánẹ̀ lébà ìmọ̀ àbíọ̀ ọ̀sán hálì ṣẹ̀bá àbìkàdéhùn abájọ rẹ̀ ẹgbà àgbàdo àǹgàdéhùn abájọ rẹ̀ wa minkum yani na gidomo man yuraddu mango taite da biubi ila arzalil umri ti orai yiki si atukata arzalil umri orai atukata on cheni kuma jeun gbanagbo ene ka domo ohun chegbo ko bi awon ko kai adegide ya kun ma je mu gbanagbo higo kima won ti se ko dunia gan لكي لا يعلم من بعد علم شيئا تركن إلبا من بعد علم ba numagu kimalu kuma jẹun kimalu kuma gbomi kimọ nuko kimọ naji kima kọrẹ wọn duniya do la ya alama se ya taki ŋo mẹ wudu rẹ leke la

ikpota ala ala lè ìdọ̀ ọ̀tàgó ngbà lókè bá ẹ hmm, e máa bó ńlá tẹ́ ní lórí rẹ̀ ìbá dàbí àti yìí kẹ ẹni kì í yẹn máa bọ́nù tó yẹ wá kí wuyẹ wá ti fi tẹ̀rẹ̀ ẹ bá yà ká mọ́tọ́ máa lè dùn máa máa jókòó ní ká máa gbogbo máa gbódù nǹkan máa gbódù àná ẹ̀dù ká máa àmá aka yo ha ne ko yo ne ki yo yo gele ne ci be be la wu <laughs> ume la ya alama min ba'di ilmi shay'a eni ke onu ma jini ye eni ke onu to o e ma mu du go yi ma jini ke wu ni kala kala ma du go ma jini ba na bi ye e a so gan ba Allah akbar wa tara al-arba hamida yani me nyalya ne ojo kaka kidai me nyalya ne na me nyalya ne le ba hamida ane ace halaka ma kimihi hamida bi ma'ana ane onugunu gane imudu imudu ku ane kuma do hamida chane ke duma do jiumen al-ardu al-hamida ana kẹwọ́n má dojú rẹ̀ ẹlẹ́gbẹ́ ojú rẹ̀ ní àlúlú ojú rẹ̀ ẹlẹ́ ana ìmúdó ọ̀la àmọ̀tẹ́kì aláwọ̀ yẹn ni fẹ́ ìdá àzẹ́nà alẹ́ àlùmá àtẹ́zẹ̀ wọ rọ́bàtì ṣeun kàjẹ́ ń omi kì í lọ ọ̀nyá nẹ̀ bá fẹ́ ìdá àzẹ́nà alẹ́ àlùmá tákẹ́ lẹ́ ànẹ̀kìdẹ́yẹ bá iṣẹ́ ní mìíjú iṣẹ́ ní mìíjú iya ṣe ní mìíjú wa robert iya ṣe ní ewu ìtẹ́zẹ́ ana mìíjú wa robert iya ṣe ní ewu ẹmọ̀ bí aka wọn rẹ̀ ìyọ̀lá alkitọ́ na alẹ́ ọ̀lẹ́lẹ̀ bójú mẹ́rin ọlọ́múnà àdáwà tó yíò dẹ̀rùn yẹn wọ́n tẹ́rẹ̀ arda hamida ẹ̀ẹ́lẹ́ ànẹ̀kì àtọ̀làmùtẹ́ torí ẹ̀gbà owó yaba igwe duk yobiya na igwe fakushaka al'adu di hamida ana mudi hamida e wọn lé gbégẹ̀ nílùú lílẹ̀ dúkìá ahùdù òkú ànà gbélẹ́gẹ̀ ànà ẹgbẹ́ kólí àmá fọ́ ìdá àǹzẹ́nà alẹ́ àlùmá ṣeun kà jẹ́ ẹni kọjá sí ní kọ̀lá gẹ̀dẹ́ alùpùpù sọ́nà alẹ́ kàwọn ayé òun yà á dùgbù ewu àti ajọ́ àmà kí tẹ́wọ́n ká jẹ́ lọ lọ́yún èyí tẹ́jẹ̀ tẹ́kánilẹ́ iṣẹ́ ni sheik because tẹ́wọ́n bú kẹgbẹ́ hanẹ̀bá hanẹ̀má mú sheik tánibá ẹ̀wọ́n lẹ́nu gẹ́gẹ́ yípa nẹ̀ náà ti kẹtẹ́ mi tẹ̀tẹ́ mi tẹ̀tẹ́ mi ẹ́n tọ́ imú sheik ẹ̀kánilẹ́ wọ rabat tákì iṣẹ́ ni ewu kwanẹ̀ ewu kwanẹ̀ lẹ́sí bí màá na ẹ̀wọ̀n ṣe ni ehu ṣe ni ewu kwanẹ̀ iṣẹ́ akpa duhu yàwó ije gwang egbe ọmụ awụ ya te ụra betịrị ọnwụ a na-emu nye ju ihe awụ wa ambete ya chinehu du min kulli zawjin bahij enwekọ kulli du ahụ du bahij iji betu washington naam تقامون سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك da